ẹ yà pé ọ̀dà kí ló wá rò pa bó láti pa lè ṣe pé ẹ̀yìn kọ́nùwé ni àwa ń ṣe ni bá a ti ṣeré iye tí ó tì kiri iye ní báyìí ni ó wà ń bẹ̀ ẹ̀ẹ́nùwé ẹ̀ṣẹ́ náà máa wò ẹ̀ṣẹ́ náà yóò ṣe yóò ṣe ra pákéjì ẹ̀ nu dẹ́dẹ́rẹ́ ó yóò nìkan yọ kantilever tí ó gùn tó ọwọ́ báyìí láì ní nǹkan tó gbé tí ó jẹ́ pé irin tẹ́ dè sókè rẹ̀ ó tó léde tó lè gbé yáà ní tí wọ́n ń tẹ́kọ̀ọ́ wí nìyẹn. ilẹ̀ tó sì nílé tiẹ̀ ni wọ́n gbàgbọ́. wọn ò fi kọ́ wọn wọn àfi iṣẹ́ kọ́ wọn ló ti yí wọ̀n. gbogbo ẹni tí wọ́n fi kéwù kíláàsì kọ́ ẹ lè rí wọn kí wọ́n kọ́ ọmọ síwájú máa kọ́ ọmọ. ibi tí wọ́n gbé gbà á ló sì sẹ́ni wọn wá fi ayé àwọn sòsáyẹ́tì tábà gbà. ọmọ ọlọ́mọ tí wọ́n ti kọ́ débì kan ni wọ́n sẹ̀ pé nìkan bàbá wọn kọ́. kọ́ wa kọ́mọ síwájú kọ́mọ wa ka Quran kó fi mọ nǹkan kà kó náà fi mọ̀ tún yàtọ̀ sósì kó fi jẹ́ pé ọmọ yẹn wá lè di ẹni tí ẹni tí èsélédè rẹ̀ lè máa kọ́ ní kéwú sì máa gbọ́ yé. kò ṣeé ṣe wọ́n sì gba wọ́n ti gba oyè lórí kéwú. madrasa láti lẹ̀ dé parí ni kò gbọdọ̀ àfọ aláàrọ̀ dalẹ̀ pé lọ́mọ káwọn eléyìí wọn náà mọ káwọn eléyìí káwọn káwọn ti fi kọ́ láti gbà títí mẹ́lẹ̀ kí ó kò sí. alatuli ó sì gbé bẹ́ẹ̀ ńgbàdá tirafu ẹ̀yin bàbá yìí kan afẹ́ wọnú lifti lẹ́yìn kan bá fọlábà kan ṣé àbàmọ́tà yìí ní ó ní gbogbo ẹ̀yin tẹ́yìn lọ́lẹ̀ lọ́ba wáyé ẹ sì fẹ́ ba kí ó jẹ́ ẹ fẹ́ gba gbogbo kí ó jẹ́ báyìí torí pé gbogbo ohun tẹ́yìn sọ léde kò sí àkọọ́lẹ̀ rẹ̀ ní lọ́ba wà. gbogbo ní ẹ wọ́n sá máa sọ ti hun èdè brókìnì sàlédè kan ẹ brókìnì lọ́ba wa ó ti kúlù ní ìsìn bí ọmọ ọba mọ kí ó dáadáa kó tó tíráfù òfo kí ó ní ó gbé bọ́ àlè kò ní lè dá sí àgídí tó ń gbà pé ń ti ń sọ̀ sínú tíra ìdánwò ló sì ṣe ó sì ṣe fún ìdánwò ó sì ìdánwò tó ti wálé kó wà ní kí ọlọ́wà ní sànú gbogbo wọn. wọ́n ní ọlọ́run fẹ́ fi kún ọ lẹ́fẹ̀ ní òkèèzè pé bóyá ànábì Ìsá ọ̀daràn o káwa náà mú ẹ̀kọ́ yẹn níbẹ̀. wọ́n tẹ̀ mà yí pé ọlọ́run sọ nínú sọ́ọ̀tàkì wíìrì ayàkẹjọ àtàyàkẹsà tọ́lọ́n pé wáyé zálímà owó dàtú sóyè láti bí ayé zálímà owó dàtú àmọ́ tí wọ́n hàn lé mà láti kékeré tí wọ́n bí tẹ́tẹ́ lọ bò mọ́lẹ̀ wọ́n wà á máa bẹ́ẹ̀ níjọ́ àlèkè àmọ́ yìí pé ẹsẹ̀ wo la wọ́n ṣẹ̀ tẹ̀ fi pa wọn àmọ́ sí pé wọ́n ṣẹ̀ ni àwọn òbí wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ wọ́ síwájú ọlọ́run ọlọ́run lè dá sílẹ̀ fún wọn èèyàn bá wọn. àwọn afá wa onímọ̀ bàlágà wọ́n ní káwọ ọ̀nà tọ́lọ́ ń gbọ́rọ̀ ń gbà ń gbọ́dọ̀ fẹ́ sọ̀rọ̀ ó ní à á ń tà kulita a anta kulita wọ́n ní ìyàtọ̀ ń bẹ láàrin a kulita àti a anta kulita a kulita ṣé wọ́n lọ́nà lọ́sọ̀ọ́ ìtumọ̀ ẹ̀ ṣùgbọ́n a anta wọ́n kọ́ fi anta ṣáájú fi ilé ọ̀kángun sí irinṣẹ́ istifham wọ́n ní ìyàtọ̀ ń bẹ ń wọ́n ní tí a bá ti ẹni tá a fẹ́ béèrè ọ̀rọ̀ lọ rẹ̀ tẹ́kọ̀ ńlá bá ti ṣáájú bí irú a bí irú a à ń tà ìtì tààyínú fa ìlú yẹn fẹ́ fàyọ̀hún pé ṣé ìwọ ìwọ kìíní ṣe lọ sí báyìí. àmúlẹ́pẹ́ fìdí má ti dájú pé a kúrítà iṣẹ́ fẹ́ fà ń bẹ̀ tààyínú fíìlì nìyẹn ipe ta ló ṣiṣẹ́ yìí ni wọ́n fẹ́ fàyọ̀ ń ta ló ṣiṣẹ́ yìí ọ̀tọ̀ ni ta ló ṣiṣẹ́ yìí ṣiṣẹ́ wọ̀ ló ṣiṣẹ́ yìí. ẹni ẹ máa ìṣẹ̀jẹ̀ máa ń wá ẹni tó ṣe ẹni ó ṣiṣẹ́ yẹn ọ̀rọ̀ rẹ̀ ò ní pọn iṣẹ́ yẹn bùkátà kan ṣe ṣùgbọ́n afẹ́ mẹ́ni tó ṣe ni tí wọ́n bẹ̀rẹ̀ pé ta ló ṣiṣẹ́ yìí ẹni iṣẹ́ tó ṣiṣẹ́ ọ̀dà nìyẹn o wọ́n fẹ́ á máa ń tó wọ́n fẹ́ bójú ẹ̀ tó se àmọ́ bọ́lá ń ṣe gbé wá nígbè ọ̀ràn sí ànábì Ìsá torí àwọn tí ọ̀ràn Ìsá sí ló fi gbé bẹ́ẹ̀ kán lè mọ déédéé ọ̀ràn tí wọ́n dá n kò sọ pé òun kọ́ òun kọ́ òun sọ òun àhàn ẹrù parí ọ̀pọ̀ lórí wọn nìyẹn. wọ́n bẹ lọ́dọ̀ bàbá yín àtẹlómìn náà bàbá sì mú wọn jáde ẹjọ lọ bí ẹ lọ ní ńgbà ìdílé bá kọ́ọ̀bù lẹ̀ ń fífọ́ àmọ́ wọ ọmọ ìyá kan ẹnití ń bẹ ní tọ́kọ́ kọ́ọ̀bù ọmọ ìyá mi bàbá sì lòlá káyì wọ́n káyì méjèèjì ta pété ń fọ́ kọ́ọ̀bù yìí ta ló fọ́ kọ́ọ̀bù yìí ó ní máa wojú bàbá rẹ̀ ń wò yí pé ebe mi yín lajọ jáde ebe mi ò sì lé ẹsẹ̀ tó ń gbèmí léèrè bàbá yín ṣe làákàyè ni tí ọmọ dá sí ibi ìyá abú òní kò ní gbé bá mọ ìyá abú kò ní gbé ọlọmọdé àfọmọ ìbú ẹ tàbí dáadáa. amiina. ọ̀kan nu ti máa ba sẹ́ ìdájẹ́ dáyé lóbi ebú wa. Allahu Akbar. àwọn ànábì ọlọ́run tọ́lọ́ ń sàdánwò pé ká lóbi ebú ẹ̀rí ẹ̀rí ìlàpá sẹ́ wọn. kọ́lọ́ wọn bá ní kọkọkọkọ kọlọ́n sànù tiwa. ẹyin ẹni tó lóbìnrin bú ó débi tí ń lọ nù o kọ́nà ó là wà ń bẹ̀. ọmọ pé ọmọ òun nìkan náà ní bẹ́ẹ̀ ń o ó sì mọ̀ pé ọmọ òun ló fọ́kọ́ bò ó àmọ́ tí wọ́n bẹ ìdánmọ̀ rẹ̀ bí ibi tó gbà wọlé nù. gbogbo mákẹ́tì wà ṣe ẹ̀nu lé pátá nìkan bú ẹ̀yìn sáà ọmọ mi bi léèrè jọmọ yìí nìkan lọ kí ló ṣe fún yín gan-an náà. ṣèdù tó sì mọ̀ pé wọn ò ní wọn ò ní bí ẹlòmíì ìwọ náà lọ wọn náà lọ́mọ kanáti wọn náà lọ́mọ kanáti ń bẹnu léyìí wọn kankan ò sínú léyìí má bí kọ́ọ̀bù bàjẹ́ báwo fọ́ ìwọ náà ní. ebọ sábà pé ṣèdù ebá amóhùn jáde ah òun ti ah òun mà kódà kò tiẹ̀ sínú léyìí rárá ńgbà pé kọ́ọ̀bù ìgbà tí wọ́n fọ ojú iná ti fọ kẹ́ẹ́ tó lọ àyìnà ó ti mọ èyí lèmi ń bá wí èyí mọ̀ ń bá wí tí ọmọ wọn rẹ èyí ni tí ọmọrí tí wọn gbé wáyé kórí àdó mọ́ni wọn gbé wáyé. àmọ́ tí bàbá bá ti lo làákà yìí ẹ bọ́ sí ẹ bọ́ sí ẹ bọ́ sí tá n kọ́kọ́ bù yìí tí o pé ṣé wọ́n kọ́kọ́ bù tó ní tá n kọ́kọ́ bù yìí ẹyin ẹyin iṣẹ́ ní wẹ́ẹ̀ tó ṣe ń ọmọ ní àtúrẹ̀ lẹ́ pé nígbà tí ilẹ̀ mọ́ láàárọ̀ yìí ṣèbí kọ́ọ̀pù ilẹ̀ fi mú mi sà bẹ́ẹ̀ ni mo fi mú mi àyàn kìlọ̀ fẹ́fà yọ ń bẹ̀ ẹni tẹ́ pẹ̀lú ìtẹ́sí tẹ́sí jẹun tán làbájọ ẹ̀mí yọ jáde adé náà làbá kọ́ọ̀pù fífọ́ èmi ò sí ń lẹ́sà òkè òkè òkè ọ̀yà bọ́ báyìí bọ́ ìgbà tó bí a ṣe ṣayé nìyẹn ṣayé nìyẹn òní lọ tààrà òní máa lọ tààrà bí ọ̀rọ̀ wà o fi kú bẹ́ẹ̀ lómi máa yípo eh, eh, agbẹ̀yìn lọ ń bọ̀ kọ́kọ́ lọ dùgbẹ̀. dùgbẹ̀. lọ sàlẹ́ǹtì máa bọ̀ ń bẹ̀rẹ̀ ẹsẹ̀ máa ń bọ̀ lágbé ni ògùnpá ògùnpá ló ti gbéra o ògùnpá ni bó ṣe gbàǹjo èèyàn nù lọ randa bọ̀ ti báwọn. Eh, gbogbo eléyìí ni ẹ bá fẹ́ fẹ́yàwó méjì gbọ́dọ̀ ní ọgbọ́dọ̀ ní wúwà báwọn kò ní jẹ́ nìkan tí ó tí ọmọ girigiri ọkàn bá nǹkan jẹ́ kọlọmọjà tó bẹ fẹ́ o bí ìbáṣe tó bẹ fẹ́ kò sí wàhálà o ọlọ́ọ̀bá jẹ́ kí o fẹ́ ilé te aládàáwò tí a bá ti fẹ́ aládàáwò kò sí wàhálà ọlọ́ọ̀là wa o. Ah, èèyàn báwọn wọn ní subhanaka tí anabi yìí sẹ́wọ́ yẹn tẹ̀síyà lákà nítumọ̀ ẹ̀ e pé a mímọ́ fún ọlọ́run a èmi wẹ̀ a èmi kẹ̀ mímọ́ mímọ́ fún ọ kábíyèsí rẹ̀ wọ́n ní nítumọ̀ ẹ̀ e jẹ́ wọ́n ní èyí ń já mọ̀ yìí pé ọba àlekè ọlá ó mọ́ tayọ àdínkù kò sádẹ́kù fọlọ́run kì í ṣe pé nǹkan kan ń bẹ tí ò mọ̀ táwọn mọ̀lẹ́kọ̀ ẹ̀sẹ̀ á sọ fún pé báyìí lórí ọ̀hún kò sí nǹkan náà kò sí kò sí nǹkan náà ó kàn fi àmàlẹ́kà sí ẹlẹ́rìí lórí àwọ̀ ẹ̀dá ni èdè wáyà tí a bá ṣe àsọ fún gbogbo tí ń ṣẹlẹ̀ ní mọ̀ ọ̀rọ̀ kan ọ̀gá ọlọ́pàá kan sọ níjẹta àbá àárọ̀ àná tẹ̀ ni àárọ̀ àná náà ni ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ọwá ní ọ̀rọ̀ pẹ̀lú alùsùnà ọ̀sá ìgbìmọ̀ sábà yọ̀ mẹ́ni pé díṣe wa ń sọ yí pé bá a ṣe dúnwájú àgọ́ wọn yìí tá a pọ̀ yìí pé kọ́ọ̀lù ká wá wọlé ọ̀sáré wá gbé nítorí òwe ni kọ́mọ̀sẹ̀ pé kọ́mọ̀sẹ̀ pé ọ̀gá ní ń pè láti ẹlẹ́yẹlé àwa ni à ó ti jẹ́ pé ọ̀gá láti ẹlẹ́yẹlé ah ó ní bá a ṣe péjọ yìí ó ní rí àwọn báyìí ó ní kìnnìkan bẹ wájú rẹ̀ gbogbo àgọ́ ọlọ́pàá ti ń bẹ lọ́yọ̀ kìtìkìtì pàtà ó ní bẹ̀ ni olùsáré gbé báńkà má bínú bó ṣe àfọkàn èmi ti gbọ́ sí nǹkan mi pé nígbà tó ọmọ nìyẹn lè ṣe ètí ó fi máa rí gbogbo bí iṣẹ́ rẹ̀ wà torí pé àwọn akọ́rù bọ́yá yóò sọ pé bọ́yá wọ́n ti pe kọmíṣánná ni pé wọ́n ti pè pé lápẹ̀tẹ̀ o àwọn àfa àkọ́ wájú bẹ́ẹ̀ o kí ló fẹ́ ṣẹlẹ̀ o tó gbogbo àwọn àfa ti dé bíbà ní àwọ̀ àná yẹn ẹrú náà ẹrú kan lọ sí ilé kọlọmọ ní foríjì ọwọ àárín ọ̀nà pé kiri yóò ní àwọn òbí rẹ̀ kiri yóò àwọn òbí ẹlẹ́hà yẹn so ó sì gba àtọ́lọ́ ọgbẹ́ ha titan wa dé pẹ̀lú ọ̀kọ́lọ́pàá dé nù ìjà ọ̀kọ́lọ́pàá sáfi kó gbòòyàn lálẹ́ ìjẹta ńrọ̀lẹ́ ìjẹta làwọn lọ bẹ̀rẹ̀ àrò àná pé ewu ní radarada ìtẹ̀ ń bá kì í àtàtì ìrí ọ̀rọ̀ ọlọ́run àtàtì ìrí ṣe ọlọ́run káti dẹ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n wọn ò tí ì sin ẹlẹ́hàyẹ mo sì dògùn tọ́lọ́pàá báwọn. èmi wá fa ikima yọ ń bẹ̀ pé nígbà tó ga ọlọ́pàá tó bá lè jẹ́ pé gbogbo pólítẹ́sì àti ńbẹ lọ́sẹ̀sì ló lè máa wò lórí kíní kan lọ́dọ̀ rẹ̀ ó dá akọ kíní yẹ ó ní wò kétékété ba lè kẹ́ ọlá. gbogbo la fẹ́ gọ sí tí ń lọ́n tẹ̀ tán lọ forú bojú tán lọ forú bojú ṣe jẹ́kíṣẹ́. gbogbo àwọn tí ń gbẹ́bọ ní ìsìn wọn ò gbé lójú ọ̀sán mọ́ torí pé gbogbo ẹni tí ń gbẹ́bọ ní ìsìn kò yẹ kábàndì ẹ̀bọ mọ́ níjọ́ àná ọ̀sán ganan máa ń gbẹ́bọ ń lẹ́bọ ní ń gbẹ́bọ níjọ́ yẹn ẹlẹ́bọ ní ń gbẹ́bọ bàbá Ṣàngó ní ń gbẹ́bọ bàbá ọlọ́yà ní ń gbẹ́bọ

aládùúgbò wa ń sàlẹ́ǹgì wọ́n wá ń fojú ojú àbùkù wọlé kéwú pé ẹ̀bọ tá à ń bá ń bí yíyí ẹ̀ ẹ̀fà àsúnú làwọn ń ta àwọn kílọ̀kan pẹ̀lú ẹ̀bọ làmàkí wa lọ gọ lóru wọn lọ gọ lóru bí sèwù sí ń gbẹ bọ́bọ̀ lóru nù. nàbà yọ sí ẹ ẹ ǹlẹ́ bàbá ẹ yóò nù. mú ní bo ẹ wàá do tìkínní ti gba díẹ̀ yìí mọ́ ìdí ń bẹ̀ wọ́n nù. anabiwa ah. anabiwa isa ní kọ̀tọ́ fún mi o kí n sọ ntí ọ̀yẹ́ kí n sọ nínú àǹfààní tá a rí nínú àwọn nínú àyà yìí. mo ti sọ náà mo sọ díẹ̀ ń bẹ lẹ́ẹ̀kan ìní pé kí gbogbo ẹ̀dá ó mọ̀ pé gbogbo ti ń bẹ lọ́kàn òun lọ́lọ́run rí faláwọ̀ aṣa wàjá lè yàrá máa fi kọ́lbìk ọlọ́run bá lékè ọlá máa ti ń bẹ lẹ́mì kí gbogbo wa lọ́mọ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ azar anyakuna fi kọ́lbìkà máa yọ khalifu amúrọ̀lá aṣa wàjá lọ sọ́ra lọ sọ́ra mi ò wà lẹ́mì rẹ̀ tọ́yapa sí ti ọlọ́run bá fẹ́ Kalo sora, sọ́ra. bákan náà nínú tí a tó rí nínú àǹfààní àyà yìí ni pé ojú bòlẹ̀ kò sọ fi sọ́la ó yẹ dandan ni ó yẹ ká máa bẹ̀rù ọlọ́run lórí ìrun wa. lè anaka ìdá gàfàtà ó fà kárìtà fi géèrì máa yàtà àdàbìsọ̀lá tọba tilẹ̀ mẹ́mi pò bí irun tó ń lọ rò kúrò lórí irun tó ń lọ rò nǹkan míì tí ò ní í ṣe pẹ̀lú irun o ti fún wájú ọlọ́run nìyẹn ó yẹ kó máa rẹ sẹ́ni tí ń bẹ níwájú ọlọ́run lásìkò tó ń kírun lọ́wọ́. dandan ni lódodo ànábì sọ yìí pé tí a bá ti gbé kàámà dúró tí a máa ń sìn kàámà lọ́wọ́ wàlá ṣètọ́nù wàlá ọ̀dọ́rà èso máa ń họ tí máa ń yasó lọ àmọ́ tí a máa ti parí kàámà tán èso tó ti dé bẹ́ẹ̀ tó wá fẹ́ kírun èso ti dé já ìlànà sọ́ọ̀lì yá bẹ́ẹ̀ tó kírun wọ́n jẹ́ ala yohadisu yóò máa sọ̀rọ̀ sílẹ̀mì pé wọ́n ti nǹkan báyìí wọ́n ti nǹkan báyìí ẹ̀rí pé ìbá ti lórí irun gbogbo ń tẹ́ ìrántí kẹ́ tó lórí irun lẹ́mọ̀ rántí. afẹ́ máa ń pẹ̀mí ẹ̀ padà ti ń pẹ̀mí ẹ̀ padà ti ń pẹ̀mí ẹ̀ padà síbi ìtumọ̀ ti ń kà pẹ̀tọ́ fájà tó ń kà tó ń rántí ìtumọ̀ rẹ̀ o tún ka ya kwan tó ń rántí ìtumọ̀ rẹ̀ tó ń gbẹ̀mí ipò ń bẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ bí màmú bá ṣe mistake ẹ̀jọ̀ sí ni kọ̀mọ̀ntì màrún kì í rùn ìdáwò láti yẹn kí nìyẹn kí màá mú un ṣe mistake ẹ mọ́ màá ti màá mú un ṣe ẹ ó fún mi pé wọn ò sí lórí irun. kó wàá di jọlọ sànù wa. nínú àǹfààní mi ìta tún rí nínú àyà yìí. ó ní pé ànánà la na'lam ma inda Allahi azza wa jal fala na'lam ma fi nafsihi mimma yuqaddiruhu jalla wa alla wa yuriduhu aa ẹ̀dá kankan o ma ń tọ́lọ̀ ń fẹ́ ṣe a ma ń tọ́lọ̀ ń ti gbà lérò lórí ti máa ń ṣe lọ́wọ́lọ́wọ́ títí tí ó fi ṣẹlẹ̀ láti lè ma ti ó gbà lérò lórí ẹ̀ òjò sún ní ìsìn yìí mùsùlùmí òdodo ògbóró máa sọ pé a ah, omi ni ọmọ ọ̀rọ̀ yìí a ah, jẹ ọ̀rọ̀ náà o jẹ ọ̀rọ̀ náà ó ti súbà ń rí nígbà tí ọmọ ọ̀rọ̀ ti ń rọ òkúta tí wọ́n ti ń palẹ̀ mọ́ pé ẹgbẹ́ níta fi gbèmí wá tẹ́gbẹ́ ńgbà tí ó gbàdá ti máa ṣe ọlọ́run padà ń bínú ti ń ju òkó lù wọ́n ni. ńlọ́fà sẹ́gbẹ́ bójú bá ti sú ànábì ládùá tí máa ń ṣe pé yóò sú yóò ṣàdúrà pé ọlọ́run ojú oore ní ọ̀rọ̀ fún wa o torí kò sẹ́yìn sọ pé òjò ní rọ̀ níjọ́ omi tọrọ tó kú àìmọye ilé tó gba àìmọye mọ́tò lọ tó kó àìmọye ẹ̀dá lọ wọ́n lè mọ̀ pé rójò tí wọ́n ní ń bọ̀ nǹkan mọ̀ kámọ̀ máa ṣàdúrà bó bá rọ omi náà omi kí la mọ̀ sí ọ̀rọ̀ omíyalé tó bẹ̀rẹ̀ omíyalé ti sìn ín àfojújọ́ ń dọ̀hún o sàǹkó omíyalé kan ṣẹlẹ̀ ń dọ̀hún èké ṣe ọ̀rọ̀ tìsín mọ́ ń sọ o gbogbo èsì òun tìsín là ń sọ o níjọ́ mọ́ ń sọ o níjọ́ òun tí àwa bá tán rẹ̀ lẹ̀ tómiyalé ò tí ì nítorí báyìí kódà gbogbo olórin ló fi ṣàwọn ńgbà náà gbogbo olórin ńgbà yẹn rẹ́kọ̀dù kan lọ́jọ́ máa pílè fún àǹtá ń bí ńgbà yẹn táwọn kéékèèké tí máa kọrin omi tí máa fi omiyalé kọrin ńgbà náà inú rẹ́kọ̀dù àti mọ̀ pé kíníkan jẹ́ omiyalé èyí tó bẹ́ẹ̀ ní etí àbíkẹ́tẹ́ ń gbọ́ lẹ lọ́bẹ̀rẹ̀ yẹn ti sàn eléyìí o yín olómiyalé ọ̀tán mọ́dì sìn. njọ tí ọ̀rọ̀ ó dàbí jọ alamisi njọ yẹ mi ilé gbàgbé yé mi lè kàmísì njọ yẹn. èmi jáde mo jáde lọ ọ̀nà gbélé kalẹ̀ so mo wá dé bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ yẹn ìní òjò yẹn dé ẹ bá fa síbẹ̀ lọ́ba rọ̀ ni ọba dá lọ́ba rọ̀ ìmí sì bọ̀ lágbe ní bí bébí ti torí bọ̀ nù ń bá wọlé làbá sùn ilẹ̀ mánjọ́ kejì làbá dé jímọ̀ làbá dé jímọ̀ lòkì bá kàn bẹ́ẹ̀ sì kàn à ń pè nìkan ní múdà nídìí kan ó bómi yẹ lọ ní bá ń ka iye ọ̀nà ìwọ gbígbà yìí owó gbà yìí kìnìkan owó gbà yìí òjò sì rọ̀ bí ṣe máa rọ̀ náà ni ìrọ̀lẹ́ ni àrọ̀lẹ́ ni ibi mangiribi ni ibi mangiribi ni ọjọ́ ni mo tó ń wò lọ́ọ̀kan yìí kọ́lọ́mọdé yóò kú lẹ́yìn mọ́. amiina. àwọn èèyàn kan bẹ ń gbági ń bẹ ńlá èèyàn ńláńlá ni wọ́n lọ́sàn án oko gbogbo dúkìá ló lọ wọ́n á lè pé rúdò bá ní kámọ́sàdúà àmọ́ ntọ́lọ́ ń fẹ́ ṣe lára nǹkan títí tí ó fi ṣe ló jẹ́ pé mùsùlùmọ́ bẹ lọ́hùn ó sì gbọ́dọ̀ máa bẹ̀rù dábàá fẹ́ fi nǹkan pé ọlọ́run jẹ́yìn rẹ̀ ọ̀dá o tẹ́ ẹ mọ́ tabára aṣọ tuntun aṣọ tuntun á bẹ lọ́hùn pé ọlọ́run aṣọ tára yìí láburú láburú ara rẹ̀ sọ wa ń o orí bẹ̀ ni ó ṣe fún wa o oye asọlárí àmọ́tọ́pamọ́sá bẹ́ẹ̀ aṣọ. nínú àyà yìí ta tún ni pé anamani ìdá ilẹ̀ fàkọ́rí ìdá ana à ana kulila ẹ ma sọ pé ó mọ ìmọ̀ kọkọ bá sọ fún ọ pé o ma ìyìn tí bẹ ní kọ̀kọ̀ ó sọ̀rọ̀ nígbàkejì ọlọ́ọ̀nì yẹn ó ọlọ́ọ̀nì yẹn ó fagilé máa ń sọ̀rọ̀ kọ̀kọ̀ fún gbọ́ ọ gbọ́dọ̀ gbà ọ̀dàlẹ́jọ́ hàn ni pé ó gbọ́dọ̀ mọ́ ni ọ̀rọ̀ ah, tí o ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ tèmi ò gbọ́dọ̀ kí ló fẹ́ máa bí ọ̀rọ̀ mi gbogbo ọ̀nà bá tó fẹ́ fẹsẹ̀ ẹ̀ múlẹ̀ tẹ́fẹ́ fi máa lísìn sí bẹ̀mí ń dànù torí wọ́n lè máa sọ ntẹ́yàn máa fẹ́ pé àbòtọ́ ni a sì máa sọ àṣírí nǹkan àwọn èèyàn yìí pé àṣírí ká máa sọ ọ̀rọ̀ síkírìtì fún wa kò sí rẹpẹtẹ ń bẹ̀ ni wá tọ̀ dínú ni àǹjẹ̀nu ni wọ́n lò bá a ṣe wà ń kálẹ̀ yìí nìkan kan wa la láǹjẹ̀nu kọ̀ọ̀kan tó dá mọ́ wa làbúdàmí ni o kò sí tán àníbùyẹ̀ pẹ̀lú ẹ̀ a sì ní màlẹ́kà méjì tí wa ìkàlábà ọ̀tún ìkàlábà àlàáfíà mẹ́tẹ̀ẹ̀ta ń kò síbi àwà tí wọ́n sí àfi àyè kọ̀ọ̀kan tí àkọọ́lẹ̀ kan sọ pé taba ń wà ní sáà ní pẹ̀lú ẹ̀ amọ̀lẹ́kà máa ń yẹra ṣùgbọ́n àjànú bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tiẹ̀ kò sí dọ́kàn òun. àjànú ẹnìkọ̀ọ̀kan yẹn ìlò ńlọ́jọ́ ìmáǹjànú bàbá wosẹ́wosẹ́ torí pé ojú àǹjànú rẹ lè jẹ kà lánàá ojú àǹjànú rẹ ló fi wọṣọ lánàá ìjẹta ẹjọ sẹni gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ sí ọ pátá ẹjọ wà ń bẹ̀ ni bàdàdọ̀rọ̀ wosẹ́wosẹ́ yọ wà bàbá ẹsì sùúrù ah, ẹ̀ ń fi tẹ̀ kó síyàn lọ́kàn ẹ̀fì ẹ̀ wọ́n sílẹ̀ ń bẹ̀ yẹn. Ah bàbá wosẹ́ wosẹ́ ntòhùn ọ̀mà nípa rẹ àjànú rẹ ti ń gbé fún àjànú tiẹ̀ pé lánàá ọwọ́ sọ nígbà báyìí ọ̀hún jọjà nígbà báyìí ọ̀sọ̀ báyìí níyọ òsè báyìí òsè báyìí. wọ́n máa sọ ṣebí sílífà ìyá rẹ jẹ́ ṣebí màmá màmá rẹ ṣebí ọmọ àjẹbú ni bàbá rẹ. Ilita, ah ló ń dáràn bàbá ṣe é mọ orí ni oníta ń mọ orí òun ò rí ọyí láyé fìyẹn lẹ sí pé n tó rò wípé ẹnìkan lọ́wọ́ á sọ fóun fìyẹn lẹ ntí wọn náà mọ̀ pé ẹnìkan kan ò mọ̀ jù wọn náà lọ àtọ́lọ́hún yóò máa sọ yóò fún ọ. ń wọ̀ bọ́ lè gbẹ̀lí lánàá tọ́ bọ́ sílé ìgbẹ́ tó tilẹ̀kùn mọ́ rí ṣé fóònù rẹ̀ ò ríngì sọ́ọ̀sì gbé nílé ìgbẹ́ àbí ẹ̀ka tó mẹ́ńbẹ̀ ńgbà tí kọ́ọ̀pù tó fẹ́ fi bomi jábọ́ nílé ìgbẹ́ tọ́ǹgbọ́nù báyìí ah, ẹ máa sọ̀rọ̀ yín lọ ó ti yé wọn ẹ máa sọ̀rọ̀ gbẹ kò sí tẹ́ mọ̀ ẹ̀yin gan lọ́lọ́hùn irọ́ ni àǹjànú ló ti gbé fọmísà lọ fún wa sí kankan bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ tọ́ba ilé mẹ́nu lẹ́yìn tó kù tí ó ṣẹlẹ̀ sọ pé káì ẹ̀ mọ̀ yẹn ìyẹn ò tí ṣẹlẹ̀ ìdí àǹjànú mi sọ fún yín lẹ́yìn sọ ìjẹ́ fẹ́ máa bẹ́nu léhùn náà pé lọ́la àná yọ̀ọ́ bàbá ẹ̀ wọlé nù àṣírí tí mẹ́mẹ́lẹ̀ ń gbọ́ yẹn kò sí rẹpẹtẹ mi pé ha bàbá yẹn rí iná kò rí nǹkan kan àǹjànú ẹ ló ń ló ń translate kínní rẹ secret rẹ fún wọn. dalẹ́jọ́ pa ẹ lè mọ nǹkan kan pa mi mi kọ́ ṣèlú wọn ní kínní kan mi kọ́ wọn ti mọ wọn lọ́ọ́ dẹ́jà wọn sọ pé ọ́ dẹ́jà bẹ́ẹ̀ ni ètò gba ìtọ́sọ̀hún orí yẹn ọgbà ìtọ́sọ̀hún pé màá dẹ́jà màá dá màá dá màá dá o ẹ má gbà ibẹ̀ ń lè súnmọ́ gbà wọlé ibẹ̀ yìí rí àlá ẹ wo ọ̀nà tí ànábì gbà yọ wá lọ́wọ́ ṣètán nípa àlá sallallahu alaihi ànábì ní àlá pápẹ́ ṣètọ́ ni ẹ má fẹ́ pa ẹran nínú gbó sẹ́wọ̀n pé àdìdàkùtẹ́ èdè ni àdìdàkùtẹ́ débi tí ọba gbà kọjá sẹ́wọ̀n pé tí ọba ti gbà bẹ́ẹ̀ dàkùtẹ́ ọ̀ta bẹ́ẹ̀ làlájẹ́ ẹ bá ti lálà tó burú jù lọ èso ìdàgbà kò sí nìyẹn kò sí ìsìn kankan tí ó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ṣe láwọn ẹ wọ́n du ọ lójú oorun ẹ wọ́n di ọ lọ́wọ́ lé ọ lẹ́sẹ̀ wọ́n wọ́n gbé ọ sínú ná eégún lé ọ kíní kan ṣẹlẹ̀ wọ́n sá ọ ládàá ẹlòmíràn gbọ́ kákó ìbọn yóò sì balẹ̀ yọ gbàá yóò dẹ̀ tají ibẹ̀ dẹ̀ máa ta irọ́ ni sọ pé aláhùnmá yìí ní àhùsùbí kàmí sáré mara àìtò fi màná mi àyè àdúrò ní fi dúnìyà wàlẹ̀ àkérò tuétuétué ọba tán yí ẹgbẹ́ ń padà tẹ̀gbẹ́ mi ìdílé máa sun ẹ lọ. bẹ́ẹ̀ mi rẹ̀ bá dẹ̀ ko gbájà lu wàhálà rẹ̀ sí náà fílẹ̀ àràkà méjì ọlọ́run sàánù mi ò wọ nìkan mo ní o má sọ fẹ́ dà kan má rọ directly márọ̀ ní indirectly ẹlòmíì ò ní rú àlá ní sagbada yóò sì fọgbọ́n rọ̀ láti gbé ah àlá tó ń la lónìí ẹni a máa rọ àlá mọ́ ṣùgbọ́n ó lágbára ah ó tún ti rọ náà báwùn kí ni lágbára ó ti fi lágbára náà nù kọ̀ọ̀kan jí kọ̀ọ̀kan jí táwù alábí ní sí nǹkan tí ó bẹ́ẹ̀ lè rọ ọ́ta <laughs> gbogbo nítorí ń yọ̀sẹ̀ ìbá náà dùn kódà ìbá lè má rẹ̀ dùn mọ́ ètò dùn náà náà ti tó ibi ọkẹ́ máa dá ọrọ̀ ni ọ̀tá ti bọ́ bẹ́ẹ̀ nu ìwọ máa rọ̀ ọ́ta bẹ́ẹ̀ pé ẹni tí ó fẹ́ rọ òun ò tí ì gbọ́ báyìí ìyàwó rẹ̀ sọ pé ẹlòmíràn mú ìyàwó ẹ̀ wá ń sìn ìyàwó ò tí gbọ́rú eléyìí ó sì láàyè gbé kalẹ̀ pé wọ́n ní ń pa àlábá yìí ní ọkọ sọ fún un pásítọ̀ rẹ̀ rẹ̀ pé rárá wáyà ẹ má bọ̀ ẹ má bọ̀ ha oyin tó ń dá gbẹgbẹgbẹgbẹ dákẹ́ bẹ́ẹ̀. gbogbo tó orí ń padà òre ni ah ẹjọ́ wọn sọ ọ̀wọ́rọ̀ sọ òre lórí ọ̀gá lọ́dún yìí tí ọ̀dà lọ́dún yìí àyìn pàpà jùlọ àwọn aboyún àwọn amọ̀ ńlábàbá ńlá ah lórí ibùsùn sáà o gbàgàgà kó tẹ̀yẹ pé bíbí fẹ́ tó bíbí súnmọ́ bí ṣe ń bí ṣe bí ṣe ń bí sínú iná ni ọmọ bí tabẹ́tabẹ́ ni ọmọ bí sísàárè èló ni o yóò máa rí kó ń bímọ wọ́n sì ń gbé lọ sàárè kó bímọ tán ni o ah, déndé àtún ti kó o ní ọmọdé làbúrò àwọn ṣùgbọ́n làfin ẹ̀ háyàwó yín tàbí ní ọ̀háyàwó ẹ̀ kápò sí ọ̀háyàwó rẹ̀ gbogbo tá à ń sọ ìpátá àti sọ́sọ́ sọ fáwọn tẹ̀lé àti wáṣíwáṣí wọ́n ti gbọ́ dáadáa wọ́n mọ wọ́n mójú tó ẹ̀jọ̀ ọkùnrin míì lọ àwọn ilé àtẹ̀wò yẹn wọ́n ti gbọ́ yé wọn pé ó tún dé nìyẹn yọ̀dẹ̀ yìí tá yọ̀dẹ̀ yìí bẹ̀rẹ̀ láyọ̀ gbogbo ọmọ tí wọ́n ní abẹ ní ebi yọ̀yọ̀ àbí ìgbésọ tán ní ìsìn ló ń bí ni àwọn afáà sọ pé kò sí nǹkan kan bẹ̀ mí tó bí máa <laughs> lé ètò bí dálẹ̀ àyè gbà fún ṣètọ́nù bá ti dẹ́ta pété rẹ̀ sílẹ̀ ẹ má lù ú ẹ má kọjá ń bẹ̀ ẹjẹ́ ó ẹjẹ́ ó bá nǹkan rẹ̀ lóbi fo bẹ́ẹ̀ náà ní sẹ́yìn wò téèyàn bá yẹ lọ ọ̀dọ̀ wosẹ́wosẹ́ tọ́bẹ̀ yẹ kan kankan sí ọlọ́run ọ̀hún tẹ̀yìn dára o àbí wọn á jábọ̀ fún ọ ọba gbàgbọ́ ntọ́ba lè jẹ́ wọn wí sí ọ létí ibẹ̀ lọ́kàn máa lọ kódà bọ́ wá bẹ̀ pọ̀ wá padà lo ìmọ̀ọ́nì pé kò sí nǹkan kan mẹ́ẹ̀ ìwọ kọsẹ̀ tó pé ọ̀tá rẹ̀ pilẹ̀ ń bọ́ gbé tí sẹ̀mí rẹ̀ yẹ kàn lọ́dẹ́ tí ni pé wọ́n ti lọ́kọ̀ọ́sẹ̀ lọ́kọ̀ọ́sẹ̀ wọn má wulẹ̀ gbọ́ rárá mọ́ gbọ́ títì tábà sehun àá sehun tán ni má gbọ́ sétí má ba má lọ láyìn rẹ̀ rárá kọ̀bàlẹ̀ yẹn ló máa ní sàlékún àgbọ̀yé kárí irun ni à ń pè wọ́n fẹ́ kírun nù wọn ò sì nírun yẹn wọn ò sì ní aago mẹ́rin lásìkò yìí yóò kọjá ogún ìṣẹ́jú ó lé kí a sì tó wọlé kọ́lẹ́kọ́lá kọ́lọ́njì kágbọ̀ yìí ó kárí. àwa ń sọ eléyìí fún gbogbo ẹni tẹ́ wà ń kálẹ̀ yìí pé ẹ lọ́ọ́ ṣiṣẹ́ lórí rẹ̀ mọ́sálásí yín àmọ́ lódodo lónìí o ọ̀pọ̀ mọ́sálásí ti gbọ́ yé o lábẹ́ ìpẹ́ fọlọ́hún. ó wá tún kú bí ó kù sí ìgbà ń gbọ́ òun. bẹ́ẹ̀ bá kángun sí mọ́sálásí bá òun ìjà kọ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún wa ni pé bàbá wa ẹ lọ bá wọn lé ẹ má sọ mọ́sálásí kọ́mọ́ dàbí dojútì ẹ lọ bá wọn lé ẹ ṣàgbà fún wọn ẹ ra ápù lọ́wọ́ bẹ́ẹ̀ bí ẹ ṣe máa ṣe dá wà nìyẹn ẹ ra ápù lọ́wọ́ nínú àwẹ̀ yìí ẹ rọ sàn lọ́wọ́ ẹ kọ́kọ́ gbọ́ sàn síwájú wọn báyìí. ẹ̀mí yóò gún bàbá ẹ tún fa pẹ́ ẹ tún fowó sí i kátó bẹ̀rẹ̀ àdúrà ẹ pé mo tẹ̀ lọ́rọ̀ kẹ́tí mo fẹ́ sọ ẹ̀kẹ́ tó ẹ kó pọ̀ ẹ kó pọ̀ torí jẹ́ wọn lọ bẹ̀rẹ̀ àdúrà o lè má lè sọ ọmọ o torí wọ́n dì ọ́ o wọ́n ti fi tòkòtò rí o tó lẹ̀ wọ́n sì fi tó gbé wá ń dì pé ló gbé wá ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ yín tí tòkòtò yín ò tó lẹ̀ báyìí olórí ibú ni ẹ máa yà àléébù mọ́mù ni àléébù mọ́mù ni ẹ máa sọ ìwọ́jọ́ máa rí la fi jẹ́ ọ sọ̀rọ̀ wájú wa àìjẹ́ wọn déwájú wa ìyìn ah. tó kù díẹ̀ káàtó lájẹ́ wọn ni wọ́n máa ń rí ìsì amẹ́nìkan tó pé tán láyé ọ̀kárẹ̀ ìdí ẹ̀jà rẹ̀ ẹ̀mí ogun òní sánkú sàn pé ọ̀rọ̀ òsè sọmọ́jú èèyàn. ọ̀rọ̀ ti pèsè jẹ́ báwọn. ẹ pé wọn kó pọ̀ pé ẹ kó pọ̀ bàbá ẹ kó pọ̀ ẹ bá ní kó pọ̀ ẹ dákun kí àsìkò òun yìí èmi mà pé bàbá wa gbogbo ẹ̀ lẹ́mà èmi mà yàn án àmọ́ mà yàn án ṣùgbọ́n àwọn bàbá wa tajọ́ ń kírun bẹ́ẹ̀ sì bá ní láyé wọn wọn ní mọ̀ yí kódà wọ́n sọ fún wa pé bí èèyàn bá dé mọ́kà gbogbo máa ṣe bẹ́ mọ́kà ni wọ́n ṣe ojú aago márùn márùn síbẹ̀ tí wọ́n fi àwọn ọwọ́ aago júwe àsìkò ìrun kọ̀ọ̀kan wọ́n ní ẹ bá lọ mọ́kà ó rí i lọ́hùn pé mọ́kà náà wọ́n ń kírun pẹ̀lú ìbámu àsìkò ni tẹ́sí bàbá wọn ti lọ mọ́kà yóò pè lóòótọ́ ni. bí o ti lọ yóò ti bàbá wa ẹ dákun lásìkò yìí aago mẹ́rin ń kọjá kásìrì tiwa ò gbà o ni ẹ bá ní sọ orin tí ó sọ orin tí ó wì pé ọ̀kàrè ọ̀kàrè ẹ̀mí ẹ̀rọ ogun èyí tí ọwọ́ àsọ yìí àwọn èyí sọ báyìí fún wọn. Eh, àwọn bàbá wa kìíní tí wọ́n gbà fún wọn ṣùgbọ́n kò lè sọ yìí ní ìsìn kò jí gbọ́ ó tún lè wá júwe rẹ fẹ́lòmíì pé bó ti wá bá òun yìí òun ti gbọ́ ń tòun ṣùgbọ́n ẹni báyìí ẹ lọ́ọ́ lé ẹ fún un kódà ntọ́ba tún sọ ẹ ń gbọ́ tẹ bá rìn báwọn yọ wọlé ìmọ̀ sábà wọlé ẹnitẹni ẹ lọ bá òun náà lulẹ̀ tì í sí bàbá ìmàmù bẹ́ẹ̀ kó kí baba bàbá ìmàmù ni lọ bá yín lọ bá bàbá ìmàmù ṣùgbọ́n mo mọ̀ pé tí n bá wa ò ní pé bàbá ìmàmù ni lọ wá bá o mọ̀ dàrú àlá àlẹ́ o pé mo mọ̀ pé tí n bá wa bá yín ẹ̀yin lè bá ni bá bàbá ìmàmù sọ̀rọ̀ ẹnu àgbàlagbà ló bi tí gbó kí n ti wá àmọ̀ pé bá ní ọ̀sẹ̀ bí ẹ̀ ń kọ́ alẹ́ sìn ni rárá rárá o bẹ́yìn náà lẹ́bíà ọtí dáa pẹ̀lú ògùn ọlọ́mọ ẹ má wọ̀rí kódà àmọ́ dọ̀dọ̀ bàbá ìmọ̀ mọ̀ kò tí ò nídìí kó má lọ́dọ̀ ẹ̀ mọ́ ó lè sọ pé yóò sọ pé fi bàbá ìmọ̀ mu lẹ̀ mo má wọ̀rí ọ̀tá nù lẹ́bàá sí gbogbo máa ṣáàkì ń lò bí a ti ṣe nù ẹ̀bà ti mọ̀ kírun déédéé torí tẹ́ mọ̀ fi dá mọ́lá sí méjì sẹ́yìn pé ẹ̀ má ti gbọ́ ìyé nìsín nígbà tí nǹkan bí ọba tún ṣe ń tọ̀ òun ní bá wọn kírun àti tí ẹni kó dúró kán kírun tí wọn dànù tán kó yá kí ti yín ètò ẹ̀fọ́ máa ṣe yàn ẹ lọ rí wọn ní ẹ ṣàlàyé fún wọn. kí tiwọn náà dáa lọ dáa kí tiwọn náà dáa lọ dáa ẹ má jẹ́ kí á wò wọ́n wọn kí tiwọn ta. ẹ ti dáwà fún wọn ẹ wá gbé gbàdàn tí wọ́n lè gbọ́ ẹ fi ọmọlúwàbí ṣáájú ẹ fọrẹ ṣáájú bẹ́ẹ̀ bá ní tẹ́ fún wọn ẹ fún wọn ní kídímọ́ bàbá lówó tó ní nǹkan eléso ọ ká máa bọ̀ bá a ṣe ń gbé lọ́wọ́ kọ́sáré gbà á káfẹ́ bóde mọ́sálásí kọ́sáré bá ta pé bàbá bàtà yín dà bàtà yín dà pé ń bẹ́ẹ̀ ló ń kó sí ọ̀sọ̀sáré kọ́ gbà á kò sí ẹ̀ lẹ́sẹ̀ yóò padà wá wúwọ̀ pé eléyìí ah, gbọ́n dada eléyìí njẹ bá gbọ́rọ̀ ẹ̀sìn lọ bẹ̀ ọwọ́ kan wọ́n gbà lọ yín ṣùgbọ́n wọ́n ṣe wọ́n ṣe dáadáa mọ́sálásí wọn àrí yín bẹ̀ bí wọ́n tún wá sí ṣe ẹ̀ ní dá Baba nínáwó ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ bá ṣe kẹ́ ẹ bá wí iran súná ọmọ rẹ̀ ẹ bá ṣe nǹkan kan ẹ kà á dé ẹ dáná mọ̀ sí ẹ gé sókòtò lẹ́sẹ̀ ẹ wá dé ẹ ń tẹ́wọ́n tọ́rí yín sí pẹ́ẹ́fẹ́ ọba tó òun ni ẹ bẹ́ gbà màmú lọ́hùn lórí lórí lórí yín sí sẹ́yìn náà fẹ́ jẹ́ màmú ni. àbí. ẹ jẹ́ àwọn pápá ẹran rẹ̀ ẹ kúkú fún lówó oṣù ẹ fún lówó ọdún wọ́n mọ́lẹ́jì ẹ wájú ọdùnnú kan tí a máa ń ṣe ẹ bá wájú wọn kí ló dé mo fẹ́ sọ̀rọ̀ ni máa sọ bàbá ìmáàmù ni ẹ bá ní ṣàdúrà fún bàbá wa yìí ẹ bá ní bẹ́lọ̀ fún wọn ẹ bá ní bẹ́lọ̀ fún wọn wọn ń kírun fún wa tí a ń lọ rí à ń bọ̀ rí àdúrà wọn nígbà ọlọ́run ní sànú wọn nǹkan kan lẹ́bàá sà wọ́n sà wọ́n ẹ̀yẹn wá gbọ́dọ̀ ẹ̀sìn lọ létà wọ́n gbà lọ yín nìyí àmọ́ ètìtì pé ẹ má jà súnà lọ́nà tí ò tí mu ẹ jẹ́ nsáré sọ ń tọ́sẹ̀ kí n tó sọ ọ̀rọ̀ àná wọ́n ní àsọ̀rọ̀ yanrọ̀ ló o tá a bá sọ̀rọ̀ ẹja yan o a ní òṣoògùn ẹ má o a ò sọ pé kò sí oògùn tí ń jẹ́ o. gbogbo ń tá a fi hàn yín lánàá ń pa tá a hùn ní tá a fẹ́ fi hàn sí ni pé ntí wọn dìjọ nìyẹn o àti tótójọ báwọn tótójọ báwọn tótójọ báwọn ntí wọn ni wọn máa jẹnu o ntí wọn ni wọn fi wẹ̀nu o tí wọn bá ní àròjinlẹ̀ ó yẹ kí làákà ìsọ fún ọ pé èyí kí ọjẹ tí màmá mi rẹ fi bí ọ fún bàbá mi rẹ o èyí kọ́ tẹ ọjẹ kọ́hún tí wọ́n fi bí ọ sílé yín o ẹni ọ̀kadàrà kò dé nàìjíríà kò dé agboolé yín kò dóko yín à ọba fọlọ rẹ yòókù lé lọ́wọ́ sẹẹrí gbogbo kìíní yẹn ntàkàkẹ́ wọ́yẹ ni pé tí wọ́n bá dìjọ tán ọwọ́ pé wọ́n ti ní àníyàn àkídà pé kìíní ń lè ṣàǹfààní sìtáni wà bọ́ bẹ́ẹ̀ sitani ọwà mú àǹfààní yẹn wá fún wọn fún àpẹẹrẹ ìtajà ló ṣe wọ́n sa igbá máa wo wọ́n ṣe pọ̀ ní ìtajà wọ́n á ní kó lò bá kan ó sì lò bẹ́ẹ̀ níjọ́ tí ò tí lò gbogbo owó tó pa kò ju three thousand lọ pé ọlọ́ọ̀jà ọta àyọ ẹ̀rí three thousand ní máa njọ one five njọ one thousand ọwọ́ àlò iṣẹ́ ọ̀pá seven thousand ọ̀pá ten thousand irọ́ ni àwàdà ni ó tún di ma ọmọ àmọ́ àmọ́ yẹ lọ àbíkọ́ gbàgbé lọ ibì kan gbàbẹ̀dá sọ́ọ̀bù ó dé sọ́ọ̀bù ọgbọ́wọ́ lọ́wọ́ tẹ̀ òun ọ̀wẹ́ kínní yìí àdúgbò ńlọlé ni májò wọn lọlé tẹjọ́ wọn wò lójú jọ́ wọn wò lójú èdàgò méjì èdàgò mẹ́ta òfìdàgò mẹ́rin kọ̀sẹ́wọ́ ok ó délé ńjọ́ kejì ó sasara kótó débi sọ́ọ̀bù wọ́n ti ń dúró dè jàmá ẹni tó bá sọ fẹ́lẹ́ yìí pé ò sóògùn sẹ́mà pé yọ sọ pé kò tí ì rí ń tọ́jẹ́ ni a ò sọ pé tí wọ́n bá ṣe èso èdúró tí o àsọ bẹ́ẹ̀ o a sọ pé tí wọ́n bá ṣe èétí mọ́ tí láburú lọ bíi pé kí wọ́n sáyàn ládàá kọ́ mọ́ hàn kí wọ́n sábà síyàn kọ́ mọ́ wọlé a sọ pé ò sí torí tí ẹ bá gbé àkídà yẹn sọ́kàn. So iye ẹ bá rí bí ó ti jẹ́ ẹ sàkídà yẹn lẹ̀ o. àti ẹni kẹmí ẹni kìíní wọn ò fẹ́rẹ̀ yẹn ní jàre wọn ò fẹ́rẹ̀ yẹn ní jàre. ńgbà èso ọ̀tàn baba ńlá wa ádámà ń tẹ ìtàn náà yẹn. Allah ni gbogbo tí ń bẹ láti jẹ náà pátá ìwọ ló ní máa jẹ máa lò a máa jí ẹyọ kan yìí ẹ má débẹ̀. èsù dẹ̀ lọ bá àwọn méjèèjì àtọkọ àtìyàwó pé à ó ní gbogbo ohun tí ń bẹ́ ń bí kẹ́ ẹ máa jẹ èyí nìkan ni kẹ́ ẹ máa jẹ kí lẹ́yìn mọ̀ ti ń bẹ lábẹ́ ẹ̀ wọ́n láwọn ò mọ̀ ó ní sẹ́ ẹ mọ̀ pé òun ò ní kú tiẹ̀ ìtì ń jẹnu. tẹ́ ẹ bá ti jẹ́ ẹ̀ ní kú mọ́ ẹ̀yin wa ló dẹ̀kùn yìí kọ́ ajẹ́ pé kan tó ń bẹ tẹ́tù wọn á kú tẹ̀ ní ló dẹ̀kùn yìí mọ́. ẹ má ti jẹ ń tẹ́ jẹ. la fi ń pa bìdàn la fi ń pa obì là ń yàgbé dún ẹ o tùnúgbà náà lẹ́pẹ́ à ah, wọ́n yìí lọ́lágbé ni pé kò sóògùn ni àlàyé ibẹ̀ yẹn kàn ní pé gbogbo ẹni tí mọ́lẹ̀ bá ń bẹ lára rẹ̀ tọ́lọ́hún ọ̀kọ́ iná mọ́ bó ń bá ṣe kò ní í fẹ́ kan jẹ́ àmọ́ pé kí wọ́n ṣe kó lápá ń bẹ̀ o gbogbo òlà pátápátá wa là ìtì kẹ́ ẹ gbọ́yé ni pé tọ́ba máa ń fà nìkan wá òfò ọgọ́rùn-ún ní ọ̀rọ̀ kó rẹ̀ o òfò ọgọ́rùn-ún ó kéré tán pé kò mú fòrò lọ tó nǹkan ah, ẹ kó tẹ̀ máa retí ọgọ́rùn kódà òun ọ̀ èrè ọgọ́rùn yẹn a máa rè ó tún bá ń lẹ̀ àdúà àforíjì yìí wá ìní ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ṣe àwọn tí wọ́n bí wa làwọn fi bọ́ ń bẹ̀ o. bàbá mi ìyá mi ibi ó ṣe ẹbọ a nàmọ rẹ̀ ń bá yí yẹn. oore kọ́ ni káńjànú máa dẹ́yàn kì í ṣoore ni kéèyàn pe àǹjànú kọ́ jẹ wà láì kì àmọ́ ńgbàdìbá kọ́ ń jẹ́yàn yóò ṣe bọ́ ni. ẹ̀yẹ́ ti ká wò ó gbogbo àwọn táǹjànú jẹ́ tọjọ́ mọ líle kí nìgbẹ̀yìn wọn gbogbo àwọn tí wọ́n jẹ́ mọ líle ń bàdà yìí tí wọ́n hàn bá lófurufú níbo yẹn wà nísìnyí èyí tí ò sí ń sáré ń bẹ ní kọ́sítọ́dì ọlọ́pàá ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ṣé oògùn yẹn kò sí gbé fóun bẹ́ẹ̀ ìtàn wọn dojú agbami ni máa sọ wọn lẹ o torí pé kò yẹ kí wọn fìbọn pa pẹlà o ó yẹ kí pẹlà kú jẹ ni o kò yẹ pé bàwọn ìpa o àwọn òpònú ẹgbẹ́ rẹ̀ náà wọ́n bá kóyọ̀ sírọ́ pé ẹ̀yin ẹ̀yin ń kírun lọ ni ah, tí bá ti ń kírun lọ́wọ́ kì í gbé kínní yẹn lọ rí irun ni káwá pé ẹ dún bí ẹ déhùn ẹsẹ wí náà dà báwọn ok kò mú lọ lórí irun ok ṣé èyí wọn sì jalagbára nu bí wọn bá lọ lọhùnún sí i níbo lọlọhùn lù ní wà pẹ̀lú rẹ irọ́ nìyí ebi bí oba fi sórí irun ebi inú re rẹ nẹgìlọ ọba ebi kí ni yẹn bẹ ń lé àbí òsínú ilé rẹ mọ́ ebi yóò yòrò yògbé dì mọ́ra kí ni ìyànjẹ́ dáhùn padà gbàjá ń bẹ lẹ́nu ọ̀nà pé ẹ má wọlé o àbí kí wọ́n sì sọ fún pé wọ́n ń bọ̀ o àti pé ìtọ́jú ara ń kọ́ sótó bọ́ọ̀lù náà lẹ́gbàá fẹ́ kírun ẹ má tara yín mọ́ kò tó gbẹ́kẹ̀lé ìtàyà bọ́ sọ́wọ́ ni wàláì. tí ọwọ́ bá tó bá yíwọ́ fún kanu wọn báwọn wọ́n máa wá tàwíl tàwílàtì. Eh, wọ́n lè pé eh, wọ́n sáré pé ni wọ́n lè sáré pé pé wọ́n bọ̀ nígbà wọ́n pè é léwé ran wọ́n ní abẹ́léwé léwé ọmọ ẹ eh, sáà ti pè léwé léwé ọ̀kan ń bẹ̀. wọ́n ní wọ́n pè ní òjì ìtọ́jẹ́ ní ha kò mú nǹkan lọ ni ṣé nígbà wọ́n pè òun níjọ́ náà tí wọ́n pè yẹn ibi ìyàwó náà gbé ní ọmọ bọ̀ wọn ni wọn náà ń ṣèyàwó lọ́ọ́ ni àbí wọn ni wọn wá ṣe sínú ọmọ ni ebi jà náà lọ ṣẹlẹ̀ kí wọ́n máa bọ̀ níbi tẹ́ lọ náà nù ebi ń tá a fi marú wọn ni pé tí wọ́n máa débi pé wọn ò ní de kamara mọ́ kò sì ní mọ́ bẹ́ẹ̀ lọ kò ní mọ́ bà lọ gbogbo wọn bẹ́ẹ̀ lò ní ọmọ àrídí kéṣì lọ́dẹ̀ lílo yóò máa hàn ní wọ́n ń tàn ní àwọn ìṣètàn ní ń tàn ní wọ́n ń tàn ní bá ti béèrè bá wọ́n fún wọn mo nà fíjọ́ kan bọ̀ tí ó yìí lọ́wọ́. ẹ tètè gbára lọ́lọ́run níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nítorí nsọ́lẹ̀ ìpadà ni pé ńgbà tí wọ́n wà á pásítì ògùn lójú rẹ̀ pé wá wọ́n lọ́n lọ agbé ni bẹ́ẹ̀ ni wọ́n ti ẹ̀ ní níjọ́ Sunday jó ní wọ́n ní pé wọ́n fi gbé sóògùn ọ̀yá wọlé wọlé jókòó wo sùpàdé rèé ní ń ké họ́họ́ yìí ọ̀yà amúdání mú lọ́wọ́ ìyẹn sì mú lọ́wọ́ ó sì ń pè ó sì ń pè adé sì gbẹ wọ́n ó sì gan wọ́n bí ẹja nu àìsí ṣé n sani ò sínú ṣé ká rọlù ọ̀wọ́. ọ̀gá bí ajẹ́ ẹ̀yẹ ẹ̀yẹ sá ẹ̀yẹ sá gbọ̀n ẹ̀yẹ sá gbọ̀n ti ń wí ẹ̀yẹ sá gbọ̀n ti ń sọ. tọ́lá dódódó tó dúró ẹbí wà níbí wọ́n dẹ̀ ti gbá kí ló ń bẹ ní ọdún ìṣèkan bẹ ọyà ìdí padà ó sì gbọ́ wọlé ó sì ń wí ó sì ń wí ó sì ń wí ọ̀nà ọ̀yà sí ó sì báyìí kìkì ẹ̀jẹ̀ ní. tá ń lẹ̀jẹ̀ ń mọ̀ tá ń lẹ̀jẹ̀ ń òun ọmọ àánú ẹ̀ ṣe mí tí àṣàánú rẹ àbàfẹ́ lọ kúlé ah. ẹ̀jẹ̀ rẹ nu ẹ̀jẹ̀ rẹ nu. ẹ̀jẹ̀ rẹ la sàánú gbà wọn. ṣé ẹ dàgbàdà síbẹ̀. Ah. ẹ dákun ẹjọ. sẹ́yìn pé ó ń sọ pé ẹnu òun àgbo òun gbára òun lẹ́nu lẹ́ẹ̀mẹ́ta kó n tó òun ọ̀sọ́ bẹ́ẹ̀ máa o irọ́ ni irọ́ ni àbámọ́dá lásán ni àwọn lásán ni irọ́ ni lẹ́yìn ọ̀kan sọ ọlọ́run kò sí nǹkan mọ́. àmọ́ ọlọ́run bá àlekè ọlá wá dá gbogbo àdánwò ìsínú ayé kó lè mẹ́rin tó fẹ́ ṣe tiẹ̀. bí ọba sí nǹkan bú àlèmẹ́ni ẹ má rí nǹkan bú lẹ̀ tí ọba bá lọ tó wá bọ́lọ̀ nìkan dúró ló tó dẹ́ni ẹlòmíràn máa sọ pé ẹran wọn lé ẹmu ọ̀dà ẹ̀hún kó lẹ́jọ́ èèyàn ọlọ́run tó dá ọ̀pẹ tí ò jẹ́ ọjẹ́ kìkì epo nìkan fọ ẹmu síbẹ̀ ẹjọ́ ni ẹ bá náà lọ dá kò sí tí ò dá ẹgbọ́ ẹgbọ́ làkà ìbú. ń bọ́ lọ́wọ́ á dá ẹmu sára ọ̀pẹ tí òfin mọ lẹ́nu kọ́ ọ pọ́ìsì náà náà lọ dá pọ́ìsì. gamale kò gbé yẹn náà mu kó mú bí kóòkù akọ wá sọ pé gilọlọ ń da pọ́ìntì sí àbẹ́yẹsẹ̀ máa ròyọ́ bú ọlọ́run ṣe gbogbo nǹkan bú kalẹ̀ ẹlòmínú wa yóò rí ọ̀nà ọ̀nà bú tí ó làálẹ̀ fún gàdàgbà gàdàgbà ni ò ní fi lọ lọ́nfíà kàlẹ́ ni rí ẹlòmínú wa ọ̀rọ̀ bá rọ́nà yóò lọ. lọ kọ́nà ó là wá. wọ́n máa yẹ sànú ẹni bẹ́ẹ̀ kò kankan níjẹ́ ọ̀rọ̀ yẹ. mo rò pé àlàyé yẹn yé báyìí. ẹ bá rẹ̀ nìkan tí ṣe biribiri àti òsì yẹn o ṣùgbọ́n ẹ̀yìn rẹ̀ ò ní ṣe kí ni. ẹ wa lánàá tá a wọn mo rò pé ń pé ńlá akójínú wa wá bí jínú ó ti lọ fún wọn lábọ̀ pé ó mà tún ní ẹ̀ máa bẹ̀. lẹ́ẹ̀ máa bẹ̀ o. ẹ̀yin náà sẹ́yìn sì ń bẹ ń dòótọ́ bẹ́ẹ̀ bá ń bẹ ńgbà tó wá sọ́ńtọ́ sọ yẹn ó tún ó tún lóun bọ̀ lọ́la ó tún lóun fẹ́ wá lọ́la wọ́n sì wá pàdé rẹ̀ ẹ jẹ́ kí wọ́n ti bẹ̀ mọ̀ pé ń tó ṣe lánàá yẹn kọkọjá yìí rẹ̀ ẹ̀jẹ̀ ọlámi tàbí kọjá pé nínú ẹni tó lòun akọ wà sí náà ẹn àlefẹ́ rẹ̀ kù tẹ́gbọ́ wá gbọ́ wá ọlọ́run agbọ́ wá àtúfẹ́ pé ntẹ́ fẹ́ sọ náà lọ́wọ́ agbọ́ tí ọmọ awòye pé ẹ̀sọ́ ntẹ́ sọ àtún àtún ti dé bẹ́ẹ̀ ṣe ẹ̀ máa sọ tó lè torí àbúrò rẹ̀ wá abẹ́gbọ̀n rẹ̀ tí yóò wá gbọ́ ń tá sọ kó lè máa bí ó ṣe de àbúrò abẹ́gbọ̀n rẹ̀ pé ẹ̀hán máa wulẹ̀ sọ fún mi mo wà ń bẹ̀ máa sọ fún mi mo wà ń bẹ̀ ṣèbí àwọn sọ́bàá sọ́bàá sọ́bàá yìí ibi tẹ́ gbé gọ̀ náà nìyẹn lẹ́yìn ọba gọ̀ ṣé kò sọ fún yín pé òun ti ṣe rí ṣé kò sọ bẹ́ẹ̀ yẹn pé òun ti ṣe rí kò sí pé kẹ́yìn náà kọ́ lọ sí náà ah. kẹ́ wá túbà gbogbo ohun tí wọ́n jẹ bí ètò náà ti jẹ yẹn tó ti pò lára ẹ̀ sá fara wí má dà lóhùn pé ìta jẹ àwọn wá foríjì lórí ẹ̀ kó ṣàánú wa la fi ń fi ìmọ̀ ìmọ̀ tú ẹ̀yìn yòókù lẹ̀ la fi ń fi àfi wá foríjì lọ́dọ̀ n kò pé ọlọ́run mà pé ó ní orí báyìí fún wa kó pé àrìnbá ńlá náà so ká lè mọ sísọ rẹ̀ bóyá ní kímọ̀ ti ń bẹ lábẹ́ rẹ̀ ká lè mọ bá sì sọ pé bí ẹ bá ń sọ fẹ́lòmíì yóò máa wòye pé ẹ lẹ́bi ọmọdé ò mọ ogun ìpìlẹ̀fọ̀ bàtẹ́ mọ ti jẹ́ bẹ́ẹ̀. Oh. àwọn sáà ń gbọ́ pé a ti ṣe rí ìgbẹ̀yìn ẹ̀ rèé bọ́lọ́mọ alóríire kó má kó ire mọ́ ọyẹ kó tó lẹ ó lè ti bẹ̀ gbọ́ ní kó wọ́n sàré ń bò dídàjì bó jẹ́ sàárì tán ní abadé. Hmm. bí wọ́n wá ń gbà tá à ń sùn àlema ọlọ́run kújá ọlọ́run níjà mọ̀ mo jẹun tán mo dẹ̀ sùn sẹ́yìn mo fi ẹ̀yìn ti pílò pé kí n kárí tí irun bí a ṣe wọlé nù bá bu ẹ̀rìn pé à níbo ọlọ́run kú sẹ́ bó balẹ̀ kí ọlọ́run ti dé náà nù. wádìí kan. mo jíǹdàjí fún tahajud n bá bọ́ sí sin room n bá gbọ́ gbì gbì gbì ah inú ilé adébílẹ̀ grand n bá ṣẹ̀ṣẹ̀ máa lọ sí toilet nígbà tí n kà inna lillahi wa inna ilaihi raji'un kí wá sí pé mo wá kàn ó tún wá múra àjà ìsìnkú kankan lọ. mo á ń wò pé bí n bá mú nǹkan lọ kí n fi súnmọ́ ọ ọ dá lójú kúrò náà ò lè súnmọ́ bí ìwọ náà ò lè ò lè dé bí. ìdí ojú oorun mo ti jí pákàkì kòtàdì yá bá mi kòtàdì bá mi yàrá. mo á rí i pé wẹ̀ nígbà tí òkèlè súnmọ́ mi yẹ mo á sílẹ̀kùn wọn á sílẹ̀kùn ta máa pa máa kí ó ẹ lọ tán jẹ́yìn kí iná wà nbíjà tán náà ìbàjẹ́ tán náà yèmí náà wá ti wá bí náà ti lọ gẹ́ẹ̀tì tó tó ti déédéé tiẹ̀ náà àjọ wa àjọ àjọ àjọ wa kò mọ́ kótó wa bójú wíńdò bòde ẹ ntí káwọn mọ́lé tí wọ́n sọ pé nǹkan káwọn mọ́lé ni ẹ wọ́n yìí o ń wò jẹ́ ẹ nǹkan ọlọ́run ti yẹpẹrẹ tiẹ̀ ọlọ́run ti yẹpẹrẹ rẹ̀ so náà lọ́wọ́ tẹ̀ ọ́ ní ìsìn yìí sátánì ìsìn báyìí ìjẹ́ fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ kí òní lámì wọ́n fẹ́ fi àmì sóni ọ̀tán tó bá rí bẹ́ẹ̀ ẹ̀ bá ní sọ pé alihamudulilayi ẹ bá ní sọ pé alihamudulilá. alihamudulilá. ẹ sọ pé alihamudulilá rọbìlà alami. alihamudulilá rọbìlà alami. àwa dúpẹ́ fọlọ́nù abẹ́lọ́ba àlejòọ́lá àtẹ̀mí àtẹ̀yìn tẹ̀ ń tajọ́ ń gbọ́ra wa yìí má jẹ́ àmà pé wọ́n ń bẹ̀. wọ́n lànà ọlọ́run ọlọ́run bá ní pòórá wọn bá ní yẹpẹrẹ wọn wọ́n la pé ìwọ ló di sánmà méjèèjì ilẹ̀ méjèèjì wọ ló ní nǹkan rẹ gbogbo sísìn bẹ láàrin ẹ̀wọ̀ lọ da síbẹ̀ gbogbo tí wọ́n ti fẹ́ pè é ní nǹkan ọlọ́ba ní yẹpẹrẹ. amiina wàá bá wa náà dùn ó. amiina. bí àkọọ́lẹ̀ kan bá ń bẹ tẹ́lẹ̀ fún wa tó kù díẹ̀ káàtó tí àwọn eléyọ̀ máa ń famára wọn wọ́n pa wọn dà wọn ó pé ṣé ní ìsìnkọ́. táwọn sọ bọ́lá èèyàn bá ní kúdánù. amiina. wọ́n dà ní ọlọ́run. amiina. la hawla wala quwata. illa billah. subhanaka allahumma bihamdi asalaam ilaha illa anta. wọ́n ní kwẹ́sà kan wà tó lágbára. salamu aleykum jama. ẹgbẹ̀rún lánàá ni wọ́n ti mú ìbéèrè wá. òun tó sọ pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. bàbá ẹjọ́ tí àwọn èèyàn kan bá organize iftar ní orúkọ ẹni tí ó ti kú ṣé a lè sọ wípé eh, àdọ́gbà ṣe òkú ni àti wípé ṣé a lè jẹ irú oúnjẹ bẹ́ẹ̀. naam ẹ jọ̀wọ́ bàbá tí àwọn èèyàn kan bá organize iftar ní orúkọ ẹni tí ó ti kú ṣé a lè sọ wípé àdọ́gbà ṣe òkú ni àti wípé ṣé a lè jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ jazakumullahu khairan. wọ́n ṣètò iftar ní orúkọ ẹni tó ti kú ṣé a lè jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ àbí pé a lè sọ pé irú oúnjẹ bẹ́ẹ̀ àdọ́gbọ́n òkú ni. Allah wa rasuluhu alam. Hmm. ẹni tó ṣe iftar tọ́ba ele sọ jáde pé torí òkú lòun fi ṣe ó fi òkú rẹ̀ sínú àwẹ̀ ni òkú tó fẹ́ àdọ́gbọ́nsẹ̀ ẹ̀kọ́ bàbá yẹn náà mo fẹ́ clear yẹn náà mo fẹ́ clear ẹ ẹ yọ àdọ́gbọ́n kò ń bẹ̀ ntẹ́ ẹ lè fi pé àdọ́gbọ́n ṣé màá sọ́nsìn tẹ́bù ńlọ bá sọ pé ìfọ́rù yìí o torí bàbá àwọn àbí ìyá àwọn ìyẹn ò jẹ́ sàdọ́gbọ́n ọfẹ sọkù bàbá rẹ àbí ìyá rẹ ọwọ àfi sínú àwẹ̀ ni. èyí tẹ́ ẹ lè pè ní àdọ́gbọ́n ni kó ṣe pé kọ̀sọ́ kọ̀sọ́ síta ẹ̀yin lẹ kẹ́sí mọ̀ pé ńgbà màmá wọn èkú tí bàbá wọn yìí kú wọn ò ṣe ìfitọ́r àbí bàbá wọn ìyá wọn ni à ń dọ́gbọ́n fi ìfitọ́rù ṣe sàrà fún tẹ́pẹ́ yàn bá ní ẹ lè pè ní àdọ́gbọ́n Islam wà á wa ní èèyàn. lóde sọmọ yín ni sọmọ wọn ni ọmọ yẹn ni ah, ah. ẹ wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìyún bí ọba sọ síta ẹ má bàa tú àníyàn rẹ o kò ṣe ìtọ́rù rí ọdẹ bẹ̀rẹ̀ lọ́dún yìí ọdún náà ni màmá wọn kú wọn dẹ̀ ṣe wọn dẹ̀ bẹ̀rẹ̀ ẹ má bàa tú òun lọ́mọ àníyàn ti fi ṣe bẹ́ẹ̀ bá dẹ̀ jẹ́ ẹ̀ ní problem ẹ má máa tọpinpin tí wọn tẹ ẹ má máa fa ọ̀rọ̀ jọ nígbà ya ọlọ́rọ̀ torí pé bẹ́ẹ̀ ṣe àgbọ̀dọ̀ sọ pányán kẹ́lẹ́ pé àwọn sọlágbé ni pé torí pé ó lè jẹ́ pé bàbá rẹ̀ ẹsẹ̀ kú ya ẹsẹ̀ kú gọ̀rẹ́ ṣe ìbùtáwù lè sìn dáhùn sí lọ́dún ni ẹ má ẹ má lọ́ba wọn ẹ má àdọ́gbọ́n lè yùn èyí náà ń dọ́gbọ́n nù ẹ̀mí èyí náà ń dọ́gbọ́n nù. àmọ́ tẹ́kọ̀ọ́ ló bá sọ pé ẹ wá jẹ ìfọ́rù ọlọ́run gbà pé màmá tiẹ̀ ní àfisọ́rí wọn àbí bàbá ní gbogbo inú Ramadan tẹ́ẹ̀tẹ́lẹ̀ ní gbogbo wa yìí náà nígbàgbọ́ pé ká ṣe sàárà fún bàbá wa àtìyá wa tá a máa ra pẹnápù ọsàn rẹpẹtẹ nǹkan kan rẹpẹtẹ ṣùgbọ́n bí àwọn èèyàn ọba máa ti ń bẹ lánìyàn ibà àmàníyàn tiwa níta ìfagilé nìyẹn níbi ọdún díẹ̀ sẹ́yìn àkọ́kọ́ máa ń ṣe ṣùgbọ́n gbàtà wa náà wá ròjìnlẹ̀ yìí pé níta níta lánìyàn yìí òkú náà làwọn ń ṣe yìí náà sàrà lè bá òkú èèyàn dáadáa tẹ̀bá kí n tẹ́bá fi sàrà fòkùn yín sàrà lè gbẹ́gbẹ́ ẹni tó yẹ kó sàrà ló bá ṣe sàrà àmọ́ kò ń ṣe ká lọ mẹ́sìn lọ́rùn sàrà olùsàn pọ́nná ìfọ̀rù ní ìsìn ara àbádà ni ẹ máa fẹ́ ṣe ìfọ̀rù kọ́mọ́ fi àníyàn bàbá àbáníyàn màmá ṣe mo fẹ́ ṣe ìfọ̀rù fún àwọn mùsùlùmí kí n lè bá bẹ́ẹ̀ san rẹ̀ lójú àlìkìyàmọ̀ ọ̀tàn ẹ bá fẹ́ sàrà fún mọ́ yín ẹ bá gbé sínú àwẹ̀ ẹ fi nǹkan míì ṣe ẹ má yọjọ oúnjẹ. ọlọ́run sàánú wa o gbogbo yé wa èyí jẹ́ nìyẹn láhàrọ̀ wala quwata.